gbogbo ọkùnrin tó ń gbọ́ mi lọ́ọ̀dẹ̀ yìí lọ̀rọ̀ mi kàn gbàngbàngbà bá a bá ti láya nílé ẹ jẹ́ àṣetọ́jú aya ọ̀hún dáadáa o bó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ káya wa ó mọ̀ wípé ó sáfẹ́rẹ́ díẹ̀ ni bá a bá ti níyàwó àáfìfẹ́ hàn sáyé ẹni ni o torí ohun méjì kọ́ torí ká lè ní ìlọsíwájú ni o ìwà tá a bá fi hàn sóbìnrin ẹni òun ó jẹ́ kóun náà ó lè gbárùkù tì wá bá a bá ti láya tá ò sì tọ́jú ọ̀hún àbámọ̀ òun ní kó bá ni o bóbìnrin ẹni bá jẹ́ aláìbìkítà tó ti ráhùn pọkọ òun òkúkú tọ́jú òun ìfàsẹ́yìn òun ní mú bọ́kọ o ìrẹtẹ̀ ogbè ó ní àtẹ̀gbè awo olókun ló ti fá fún olókun níjọ́ tí omi olókun tó fi bọ́jú òun la ọjà já òun sì nípa kárí ayé wọ́n ní kó rúbọ wọ́n ní yóò tóbi láyé yóò gba gbogbo ilẹ̀ lọ wọ́n ní kó rú ọ̀pọ̀lọpọ̀ ẹ mọ́ nígbanígba òun ni kó sì rú ẹbọ rẹ̀ àtẹ̀gbè awo ọlọ́sà ló ti fá fún ọlọ́sà níjọ́ tómi ọ̀sà tí ò sí ébùsànsẹ̀ òun náà lè tóbi láyé báyìí kóun náà kóun gbajúgbajà wọ́n ní kí ọlọ́ṣà náà ò rúbọ wọ́n ka ẹbọ fún wọn nígbànígbà wọ́n ní kóun náà ò rú igba ẹ mọ́ òrìgí babaláwo atan adíáfún atan tó jí ní kùtùkùtù òwúrọ̀ níjọ́ tí omi atan ò tó nǹkan kan òun lè nípọn láyé ó lè dáa fún òun náà wọ́n ní kóun náà ò rú ẹ mọ́ wọ́n ka ẹbọ fún gbogbo wọn Ọ̀rúnmìlà dágbèdéke ó ní kó tó di ọjọ́ kan báyìí kí gbogbo nǹkan ẹbọ kó ti pé kí wọ́n lè bá a lágbára olókun bẹ̀rẹ̀ sí ní kó ẹmọ́ jọ ìyàwó olókun sì ń bá olókun ó ń bá a tún gbogbo ohun tí yóò fi rúbọ ó ń bá a tún ṣe gbogbo ẹmọ́ òun ló ń dáná sí kó má bàa jẹrà ọlọ́ṣà náà obìnrin rẹ̀ ń bá a tún nǹkan rẹ̀ ṣe ṣùgbọ́n atan ní tirẹ̀ <laughs> bó bá ti sọ fún ìyàwó rẹ̀ wípé àwọn ò nǹkan tí àwọn ò fi jẹun lọ́jọ́ kan ẹmọ́ tí atan ń pajọ oníyàwó rẹ̀ lọ mú lọ́kọ̀ọ̀kan yóò gun pọ̀ mọ́ ọ̀run lá atan bá funra ó bi ìyàwó rẹ̀ wípé ọ̀run láyé ó ṣe ń dùn yàtọ̀ báyìí ìyàwó ní bí ti dùn náà nù òun ló fi yẹ kí gbogbo ọkùnrin tó ń gbọ́ mi kí wọ́n máa ṣe dáadáa sí ìyàwó wọn nílé <laughs> ńgbà tó di ọjọ́ tí wọ́n rúbọ olókun ó tirẹ̀ sílẹ̀ ó pé ọlọ́ṣà náà ó kó ẹ̀mọ́ tirẹ̀ sílẹ̀ tiẹ̀ kù díẹ̀ kó pé atan ó ní kí ìyàwó òun kó bá òun kó tòun obìnrin atán ní ṣe bí òun làwọn ti ń gún mọ́ ọ̀run lá <laughs> ó ní ṣe bí òun làwọn ti ń gún mọ́ ọ̀run lá tí àwọn ń ṣeun atan ò bá rí ẹ mọ́ tiẹ̀ kó lọ sí ọ̀dọ̀ òrìgì atan là ń pe àbàtà tó dá dúró tí kì í sàn olókun bá sàn kárí ayé ní tirẹ̀ ọlọ́sàá kejì rẹ̀ atan tí kò bá sì kẹta kò rẹ́ mọ́ kó lọ sọ́dọ̀ aláwo rẹ̀ ó ní àtẹ̀gbẹ́ awo ló ti fa fún olókun níjọ́ tí omi òkun ò tó fi bọ́jú. wọ́n ní kí olókun sàkàlẹ̀ ọjàre ẹ̀bọ ni kó ṣe olókùn gbẹ̀bọ̀ ń bẹ̀ òrúbọ àtẹ̀gbè awo ọlọ́sà òun ló dífá fún ọlọ́sà níjọ́ tún ọ̀sà tó bù wọ́n ní ó sàkàlẹ̀ ọjàre ẹ̀bọ ni ọlọ́sà gbẹ̀bọ̀ ń bẹ̀ babaláwo atan adé afún atan atan ò lè sàn mọ́ o olókun tóbi ọlọ́sà tẹ̀lé atan nìkan ló ń bẹ lẹ́yìn tí ò sàn kankan rárá ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣiṣẹ́ o sẹ́yìn náà ti wá rí ní tí mò ń wí báyìí bàbá ti láya lọ́ọ̀dẹ̀ <laughs> mo bẹ̀ yín ẹ jẹ́ á ṣètọ́jú ayé ọ̀hún dáadáa o ká sì fìfẹ́ hàn sí i torí òní kọ́ torí ọ̀la ni a ò ní ṣàbámọ̀ o. Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi òun ló ń jọ Láwuyì ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi bákan náà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ mi lórí YouTube pẹ̀kì mi níbi tẹ́ ẹ ti máa ní àǹfààní ọlọ́kùnrin òjọ̀kan àǹfààní tí ò lẹ́gbẹ́ sáwọn agbára àwọn bàbá wa láyé àtijọ́ kì í dòkó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ń lọlé bàbá mi lónìí nù o ó tún dìgbà kan náà